الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأصلي وأسلم على أشرف الأنبياء وإمام المرسلين المصطفى المختار سيد ولد آدم محمد بن عبد الله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد عباد الله هجرة النبي صلى الله عليه وسلم من دار الكفر إلى دار الإيمان حدث ليس كغيره من الأحداث بالهجرة النبوية فرق الله بين الحق والباطل وميز بين الهداية والغواية وبين الظلمات والنور بالهجرة النبوية أعز الله أولياءه في أرضه وأذل أعداءه إلى الأبد بالهجرة النبوية صارت للمؤمنين لأول مرة في تاريخ صارت للمؤمنين دولة بعد أن كانوا مظلومين مغلوبين مقهورين بالهجرة النبوية ظهر ظهرت بجلاء الصورة الحقيقية التي أراد الله لعباده المؤمنين أن يعيشوا فيها صورة التآخي والتعاون والتعاضد والتكاتف بين الأمة بين أفراد الأمة الإسلامية وبالهجرة النبوية ثبت استقلال المسلمين وتميزهم حتى في تعداد الأيام والسنوات فحدث بهذا الوزن ينبغي لنا عباد الله أن نستلهم منه عبرا ودروس ودروسا أدوك فلو باوا alekun kí ọlọ́run àtàánú rẹ̀ kọ́ máa bọ́gà wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé anabi àtàwọn sọ̀hábà anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánàá anabi náà tí ó fi dìjọ́ gbẹ̀ǹdé alkiyama olùwàmọ̀yọ ẹnì kọ̀ọ̀kan wa náà kúnnú kúrò nínú ìjọ olóríire bẹ́ẹ̀ allahumma amin ẹ̀yàn orísun ọlọ́run onítàǹbára wa sọ̀rọ̀ yìí òní ti ọjọ́ kẹrin min shahri lahil muharram nínú oṣù àkọ́kọ́ nínú ọdún àwa mùsùlùmí lẹ́yìn ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn mẹ́rin àti mẹ́tàlélógójì sanabu muhammad sallallahu alayhi wa sallam tó gbéra kó lu mẹ́kà tó ṣe hijira lọ alimadina madina alimadina ti nabawiya pẹ̀lú àṣẹ ọlọ́run anabi kúò nílùú àìgbàtọ́lọ́run gbọ́ ìlú ẹbọ ṣíṣe ìlú kọ́tọ́lọ́run bí má kàtí jọ náà nù tá anabi ti kúò pẹ̀lú àṣẹ ọlọ́run olùwàpá aláṣẹ pé kó gbéra kó lọ ibi tí ó ti rẹ́sìn ọlọ́run sìn ìyẹn ní alimadina tó di madina anabuwa muhammad sallallahu alayhi wa sallam láti jọ́nà ẹ̀rí hijira anabi yìí sallallahu alayhi wa sallam kèé ṣe ṣẹlẹ̀ kan tá a máa fojú wò pé ṣẹlẹ̀ níbi gbogbo àwọn ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá mà ní hijira anabi sallallahu alayhi wa sallam. pẹ̀lú hijira yìí lọ́lọ́run fi sòpin yà láàrin irọ́ àtòdodo pẹ̀lú hijira nẹ́bì yìí òun lọ́lọ́run fi ní kí n ti ń jẹ́lu àtijọba kọ́bọ́sọ́wọ́ àwọn mùsùlùmí lákọ̀ọ́kọ́ nù tán pẹ̀lú hijira nẹ́bù Muhammad sallallahu alayhi wa sallam yìí òun ló járe bó ló ti yẹ kí sòsáìtì mùsùlùmí ó rí pẹ̀lú fẹ́ràn ara ẹni ìfọwọ́sowọ́pọ̀ ìrí mùsùlùmí sí mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ ìyá tí wọ́n jọ bí wa ìjírá yìí náà lọ́lọ́run fi ní àmà kọ́dà ìjírá yìí náà lọ́lọ́run fi hàn wá pé àtàwà mùsùlùmí náà a a sì nírò rí débi pé báyìí láti ṣe nǹkan tiwa àìsàn ẹni tí kan máa wọ àwọn kan kọ́sẹ̀ pé báyìí wọ́n ń ṣe é ẹja wa ní òṣè bẹ́ẹ̀ wọn lójú ọjẹ́ pé wọ́n ti ní déètì tí wọ́n ń kà kó tó di pa nẹ́bí ṣe é jíra àmọ́ àwọn mùsùlùmí àwọn mùsùlùmí àkọ́kọ́ lára ń tí wọ́n fi rinlẹ̀ pẹ̀lú hijira nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam òun ni pé ní mùsùlùmí ẹsẹ̀ ni tí ó máa ṣe fọlọ́fọlọ́ mùsùlùmí lẹni tí òun náà tó tán pẹ̀lú ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìlànà rẹ̀ tẹ́lómìn náà rí tí ó wò kọ́sẹ̀. bíjìrà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ti wá jẹ́ nìyí kìí ṣe nǹkan tó kéré nínú tàwa mùsùlùmí nítorí yàrá máa rárá wa létí rẹ̀ àmẹ́rẹ́ ìtọ́ pàtàkì jù oníkémi àtiwọ́ wá wo ẹ̀yìn pé ẹ̀kọ́ wo la rí kọ́ nínú hijira nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nkọ́mọ́sá bá wa sẹ̀lẹ́kùn kẹ́ àti gẹ̀ fọ́gà wa anábùwà muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tó pẹ̀lú anábì tí wọ́n ṣe hijira ń jọ náà tá n pè ní almuhajirin àti gbogbo àwọn tó tẹ́wọ́ gbà wọ́n wọ́n tẹ́jú wọ́n tẹ́ra wọ́n tẹ́ owó kalẹ̀ fún gbogbo àwọn tí ìlú lè mọ́ wọn látàrí ẹ̀sìn tọ́lọ́ wọn gbà wọ́n lálejò àwọn là ń pè ní al-ansar. ọlọmọsá sàlékún ìyọnu rẹ̀ fún gbogbo àwọn sọhábà nẹbùa muhammad sallallahu alaihi wa sallam tí ó fi dijọ́ gbẹ̀ndé alikiyama. من هذه الدروس والعبر التضحية في نصرة diin الله عز وجل ẹ̀rí nù ẹ̀kọ́ pàtàkì téèyàn kọ́ ní a bá pé hijira hijira èyí tó ṣe pàtàkì ní kó wo ẹ̀kọ́ ńláńlá tí jọra nàbì kọ́ sallallahu alayhi wa sallam. ẹ̀rọ àkọ́kọ́ ẹ̀kọ́ tá a kọ́kọ́ ní jọra nàbì. òun ni pé bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe tọ́lọ́hún ọgbọ́dọ̀ rẹ́dì láti sacrifice o ọgbọ́dọ̀ rẹ́dì láti fi àwọn nǹkan tó ṣe pàtàkì lọ́dọ̀ rẹ òfin ilẹ̀ nítorí tọ́lọ́hún kọ́ ọ ma wá wo kí bọ́ọ̀bá mọ̀túnmọ̀ hijira ẹni tí wọ́n bí lu maka ẹni tó lóko tó lókì tó nídìílé tó níran òun là nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ìwọ náà wúra rẹ ń bi ojókòó sí òun náà ibi tó ń nà ká sí pé a ń fi ẹsẹ̀ rìn wáyà yẹn orí mo gbé wọlé yìí àtìyá àti bàbá mi ọmọ ìlú yìí ni mí tí wọn náà máa wí bẹ́ẹ̀ káwọn kan wá fúnlẹ̀ mọ́ pé ó kó ń lu yìí ó kó kìí ṣe pọ́ fẹ́ rìnrìn àjò ó kó àfẹ́ rí ọmọ nílùú ìyá àti bàbá rẹ̀ ntí wọ́n ṣe fún anabi nu sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn tẹ́ ń gbọ́ láwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa àwọn ọ̀gá wa abubakar umar usman aliyun wa ghayruhum mina sọ̀hábà ridwanullahi alayhi. gbogbo wọn wọn yàtọ̀ fọ́mọ pé ta ń bí ọ nígboro mẹ́ka nínú àwọn tó lóko tó lókè tó níran kọ́dà bí wọ́n bá ń jọba maka nẹ́bi tó sọ́ba mẹ́ka bẹ́ẹ̀ ni ọwọ́ àwọn mọ̀lẹ́bí ànábì ni kọ̀ǹtúrò gbogbo ti ń jẹ́jọba maka wa ru ẹni yìí ní ká wá gbé kọ sáyè torí kíni torí pé ẹ bọ bẹ́ẹ̀ náà lórí gbogbo àwọn sọ̀hábà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam yìí ìyẹn ni pé bàbá fẹ́ rìn sí ọlọ́run lọ́wọ́ jama mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ pé nítorí páàrí nǹkan jẹ́ ń bẹ́ẹ̀ láàmà pera wa mùsùlùmí láàmà pera wa lásáájú ẹ̀sìn a pèpè ara wa pé a bọ́ba ṣe pé nu ti mo fẹ́ràn náà ní jùlẹ̀ kẹ́sìn yìí ọmọ parẹ́ mo ṣetán o ọjọ́ àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Suhaib Rumi inú àwọn tó pẹ̀lú anábì ṣe hijira lọ́jọ́ náà nù ridwanullahi alayhi. Suhaib sọmọ Mẹ́kà ọwọ́ láti ìlú kan ni ni wọ́n fi máa pè pé Suhaib Ar-Rumi Suhaib tọ́wọ́ látọ̀ náà lẹ̀ Rome inú àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Suhaib délùú Mẹ́kà ọ̀tajà ọ̀rajà oṣòwò dèrè wàkàna min agna nas fi makkata al-mukarrama sùnwó ibùdó ẹni tí wọ́n ń nà ká sí pé a bàbá ń wá olówó ńlẹ̀ yìí o olówó làwọn sòháìbù káfíńtẹ̀ gan kún bí sòháìbù torí ń jọ náà nù. لما خرج صهيب أو أراد الخروج مع النبي صلى الله عليه وسلم من مكة خيروه بين ماله والهجرة مع النبي صلى الله عليه وسلم ǹjọ́ Suhaibu bó ti lówó tó nìna ǹjọ́ táwọn ará Maka gbọ́ pé òun náà máa ti tẹ̀lé ànábì Ọlọ́run náà fẹ́ ṣe ìjírà àtẹ̀dẹ̀hìyà real sacrifice wọ́n wá bá Suhaibu wọ́n wá rán létí pé sọ́ọ́mọ́ bó ti wọlé yìí ọ̀rọ̀ burúkú kọ́ ẹnu kèfèrí gbogbo ẹni tí ń sọ̀rọ̀ kèfèrí lónìí náà máa ń wọ́nra rẹ wọ́ máa mọ̀rú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu rẹ ògbóró àwọn ọ̀rọ̀ tí mo wí náà mùsùlùmí mi náà ń sọ lónìí ẹ̀yin ọmọ àtọ̀húnrìn wá ní mùsùlùmí tẹ́ ẹjọ́ ń kírun mọ́sálásí. wọ́n rán Suhaibu létí ń jọ́ náà pé sọ́ọ̀mọ bó ti rí ń gbọ̀ wọlé yìí sọ́ọ̀mọ rú bàtà tó wọ̀ wọ́n ń sọ léde lárúbáwá sí ń jọ́ náà kí fún yín wọ́n ní àtẹ̀yìntàn náà fàálù kàdù sọ̀hẹ́bù ọwọ́ lẹ̀ yìí lẹ́yìn tí ò négá tí ò négo aṣọ kan níbẹ̀ lọ́rùn rẹ̀ ń jò délẹ̀ yìí ó rò pa àgbàgbé ni. ọwọ́ adolówó tán wàá kó mẹ́kà gbogbo owó tó ní mẹ́kà yìí ọ̀n tẹ̀lé mẹ́dínà kò sí ọ̀nà. kí ni wọ́n mọ̀dọ̀mọ́dọ̀ ayé yìí náà ni bẹ́ẹ̀ bá mọ̀ lọ fún pósì yìí o à kòtí kan mùsùlùmí o kọ́dẹ̀ lómi ń di kiri ó ń torí ẹ̀ ọba yìí pé slọ́ọ̀tì tàwọn kiri ó lọ́kàn nígbà wọn ní ọwọ́ arántí pé bàbá bàbá bàbá ìyá àwọn náà tẹ́lẹ̀ náà pásítọ̀ ni ọlọ́mọdé àsọ̀rí ìbú ọ̀pọ̀lọpọ̀ ní í ṣe islam orí ahọ́n lónìí tí ò dénú ń rí jẹ́ ń bẹ̀ níjọ́ tí ọba ti rí jẹ́ ń bẹ̀ mọ́ yóò jù lẹ́pọ̀ bí wàá mú kọ́ san ni ọlọ́mọṣẹ́ tèmi àtẹ̀yìn bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rẹ́ ni wọ́n bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi àwọn role models ti wà ní àwọn tó máa wò ń wájú ní bí tí wọ́n ti dá bẹ́ẹ̀ ni tiẹ̀ náà dá pẹ̀lú ògùn ọlọ́run ọ̀mọjọ́ tí Suhaibu ti kú àtúndàkọ rẹ̀ lónìí àtúnkọ́lọ́ mọ́sá bá ṣàlékún ìyọnu rẹ̀ ta lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún ẹni tó lopọ̀ ayé kan kò sí bí ó sì ṣe máa lọ́nu ìlà kìyàmì sáà tí ó fi dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama sọ̀hẹ́bù rúmi àwọn ará mẹ́ka sọ fún pé ọ̀kan ló mú o bọ́bá mọ̀ jáde ń lu ayọ́ tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ọ jáde bó ti wọ mẹ́ka ń jọ̀wọ́n àná bẹ́ẹ̀ náà lọ jáde o ìyẹn ni pé pẹ̀lú aṣọ kan àti bàtẹ́ ẹsẹ̀ rẹ kódò ní mú yìí tó fi pààrọ̀ bẹ́lẹ̀ yìí bá dọ̀tí sọ̀hẹ́bù ni sọ́tán. So sẹ́kọ̀ jù bá ní lọ bisimilayi ibi tí gbogbo àwọn owó mi wà ní èyí tẹ́ ẹ̀ tí ìmọ̀ ibi ọ wà ní ẹ yọ̀ǹda mi ń tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam fa kharaja min duni malihi wa mata'ihi wa sila'ihi kulliha. aa ńgbà tí Suhaibu yọ sí gbòòrò Madina tá anabi rí ìrókà anabi wa Muhammad sallallahu alayhi ẹ pé kí wí fún Suhaibu ń jọ náà rabihal bay'u ya rọ́bì àlbẹ́yìí ya abà yahya abu yahya ọ̀sẹ̀sẹ̀ jèrè níjọ́ tó ti ń sòwò rọ́bì àlbẹ́yìí owó èrè gan lè tó jẹ yìí ogbe yìí tó ń jẹ òun asán ni amóore yìí tó ṣe lónìí tó bọ́lọ̀ ń sòwò òní ló jèrè o àìbọ́lọ̀ ń sòwò ká sọ́ọ̀tì ìwọ ni owó bóòlù ti ń bọ́lọ̀ ń sòwò tiẹ̀ sí. Si bọba bọlọ́n sòwò tó pàdánù ń bẹ èyí bọlọ́n sòwò pẹ̀lú ọkàn tó mọ́ pẹ̀lú àníyàn gidi pẹ̀lú àìsèyè méjì ságbára ọlọ́run ọ̀ṣọ́ ti ń bẹ. Mus'ab ibn Umair radiyallahu anhu àkọ́kọ́ ẹni ọkọ́ kírun jimá fáwọn èèyàn gbòòrò Madina òun mọ̀ dákọ̀ fún yín ni Mus'ab ibn Umair radiyallahu anhu kana shaban Mus'ab ọ̀dọ́ ni inú àwọn tó mọ ìtàn Mus'ab ń gbòòrò Mẹ́kà. wọ́n ní ibi tọ́lọ̀ ń kẹ́ àwọn òbí musa àbùdé kò sí ọmọ mẹ́kà lọ́dọ̀ tí jáde tí wọ́n wọn kí ló wọ̀ kí ló tí ó ju ti musa àbù lọ níbi ọlọ́run kẹ́ àwọn òbí rẹ̀ dé wọ́n sì fowó náà kẹ́ níjọ musa àbù náà pẹ̀lú àṣẹ anabu muhammad sallallahu alaihi wa ká anabi ò tó dé madina ló ti rán musaabu aa ah, njọ ti musaabu ó kú radiyallahu anhu lam yakun alayhi siwa sawbin wahid wọ́n wọ́n wo ọ̀dẹ̀dẹ̀ wọ́n wo kọ̀rọ̀ gbogbo musaabu aṣọ kan ń bẹ lára ẹ̀ náà lónìí wọn ò fi dẹ́ba ni ẹ̀fà sẹ́sẹ̀ rẹ̀ yóò sì orí àtọ́jú rẹ̀ lẹ̀ ẹni tó ṣe pé ọ̀sẹ́ni tó wọṣọ tó dáa tó nígboro maka ń gbọ́ wà maka àwọn wọn ni ni wọ́n ń jẹ́ sọ̀hábí ànábì bọ́ọ̀bá mẹni tí ń jẹ́ sàábí ridwanullahi alayhi ọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ fi gbogbo ntí èèyàn ní kéèyàn òfin sin lọ́wọ́ ní ń jẹ́ inú ẹ̀kọ́ tá a kọ́ nu hijira anabu muhammad sallallahu alaihi wa sallam òun ni pé bá a bá ń sin lọ́hùn ẹ má jẹ́ ọ jẹ́ pé ńgbà tá a bá ń rí nǹkan pọ́n láńbẹ́ nìkan wọ́n mọ̀ wá mùsùlùmí o ẹ̀jẹ̀ arẹ di pé gbogbo ń tí ọba ná wa ṣé lójú ọ̀nà tọ́lọ́hùn yìí èyí fi bọ́lọ́hùn ṣòwò báwọn sòháìbù ti jèrè báwọn mùsàbù ti pàdánù ìwọ náà ní pàdánù ẹ̀rí nù àwọn ẹ̀kọ́ ńláńlá tọ́yà máa wò tọ́yà máa kọ́ ni wọ́n bá ń dákọ̀ hijira nígbà tá dé gbòòrò madina sallallahu alayhi wa sallam. àwọn tí wọn mara wọn madina wọn ò pàdé rí ìlú wọn èsè ìlú kan náà kọ́dà ní báyìí ń máa mú ẹnì kọ̀ọ̀kan nínú ara maka tí ò léèyàn tí ò lẹ́bí ń wàá sopọ̀ mọ́kan nínú àwọn ará Madina gbogbo ẹbí ti àtàwọn èèyàn rẹ̀ ọ̀dẹ bí àtàwọn èèyàn tẹ́lẹ̀ yìí náà tá n lè ṣerú yìí wọn bá láyé lónìí. tí wọn ò sì rárá wọn létí rí pé ọmọ bí ó ti rìn wá ni inú àwọn tá a nẹ́bi ṣe bẹ́ẹ̀ fún sallallahu alaihi wasallam abdulrahman bin awf radiyallahu anhu tóun náà padà dolówó tóun náà pọ̀ngbòrò madina níjọ́tà abdulrahman bin awf dé anabi sopọ̀ mọ́kàn ọ̀kan nù àwọn ará madina ni pé ntí ń bá ń jẹ lẹ́jọ́ máa jẹ inú aṣọ méjì tí wọ́n bá ní bọ́kàn sí lọ́rùn àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam ti ṣe bẹ́ẹ̀ kọ́dọ̀ ọlọ́run ròyìn àwọn ànsọ́rù nínú alukur'an kẹrìmù pé wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa kódà tí wọ́n bá débi pé bí nǹkan bá ń bẹ ńlẹ̀ tó ṣe pín wọn á pín pẹ̀lú ọmọ ìyá wọn mọ̀hájìrì bọ́bá pé méjì wọ́n mú kan kémi ó mú kan alukurani ní bọ́bá ẹgbẹ́ yọ kan lọ́wọ́ ara madina ni wọ́n lò èmi ọ̀ wá mi ìbí ń bá rí bí ń bá sì rí àwọn tó yá jọnu ìrí mùsùlùmí gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ ìmáwo mùsùlùmí ni wo pé bóore bá bá èmi náà lọ bá má bínú ẹ̀ má tiẹ̀ náà ń bọ̀ ìmọ̀ rí mùsùlùmí tàdánwò bá má máa yọ̀ má máa jó rí i pé wọn náà làdánwò àtẹkùn àtọ̀fọ̀ yìí bá bàbá bọ́mọ ìyá rẹ̀ mùsùlùmí ni. níbo la ti kẹ́kọ̀ọ́ yìí jàmá min hijrati nabiyyi sallallahu alayhi wa sallam. aqulu ma wa astaghfirullaha li wa lakum muslimin. فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله صلوات ربي وسلامه عليه وعلى آله وصحبه أجمعين أما بعد ẹ̀yẹ rúṣin ọlọ́run ẹ̀rí nu tá a fi rárá wa létí ní kútúbà jimá tòní òun ni pé àjọyọ̀ hijira kọ̀ọ̀kan àwa mùsùlùmí o bí kì í bá ṣe pé ẹ̀kọ́ ọgbọ́n àti ìlànà bá a ti gbáyé táyé ọ̀dà tálíkìyà mọ́ rọrùn èyí tí hijira nàbẹ kó mi àtẹ̀yìn ara hijira nàbẹ wa Muhammad sallallahu alaihi wa sallam tó kọ́ wa òun ni pé mùsùlùmí ni ẹni tó ní ìpìlẹ̀ ẹni tó ní ìlànà tó yẹ pé kò sì ní gbèsè kó lórí ìlànà yìí ẹlòmíì ní ọ̀yà máa rí ni tí ń ṣe ní ọmọ wù ú ní ọmọ kọ́sì rẹ̀ mùsùlùmí kọjọ bí mùsùlùmí tòní ti dá o ẹ̀rí mùsùlùmí tòní tèmi rẹ̀ ń gbáyé yìí mùsùlùmí ti ń kàn ń rìn kí bí ẹni tí ò ní lànà bí ẹni tí ò ní tírà tí ń kàn ń wò fẹ́ pé èwo wọn tún ṣe ń bẹ́ẹ̀ ni ẹja wa náà gbé wa nú ẹ̀sìn wa bẹ́ẹ̀ káwọn mùsùlùmí àkọ́kọ́ rí òun lójó jẹ́ pé àwọn bá a pé àwọn ará Mẹ́kà wọ́n ní bí wọ́n ti ń ka ọjọ́ àtòsọ àtọdún àwọn tó jẹ́ ẹlẹ́bọ wọ́n ní tiwọn àwọn tó jẹ́ Yahudi wọ́n ní tiwọn àwọn tó jẹ́ nà sọ́ra wọn lọ́nà tiwọn tí wọ́n fi ka pé òdìyẹ ọjọ́ báyìí òdìyẹ oṣù báyìí àà wọn làwọn àna èsẹ ni tí ọkàn máa tẹ̀ láwọn èèyàn ẹja wa náà ní tiwa. wọn lọ́jọ́ jẹ́ pé láyé Umar bin al-Khattab radiyallahu anhu ni Umar ṣe lófin pé bẹ́ẹ̀ ọba máa ka pé òdìyẹ ọdún báyìí tó mùsùlùmí gbogbo yìí tẹ́ fi ń ka yìí ọdún su ọdún ewúra ìgbà tí wọ́n jagun gbà kan ogun jadumi ogun kankan kò séyìí tó tó ìjírà nàbùwà muhammad sallallahu alayhi wa sallam ọ̀nà umaru fi gbé kalẹ̀ pé látòní lọ o a máa kà ọ̀dẹ̀ni ọ̀dọ̀dún méjì ọ̀dọ̀dún mẹ́ta bá a tiẹ̀ ráǹfààní míì ju pé lè yọ ọmọ ara wa létí níta ara wa létí rẹ̀ lónìí yìí ó tó tàbí ní gbàgbé ẹ̀kọ́ ńláńlá tí ń bẹ nínú hijira nàbùwà muhammad sallallahu alayhi wa sallam. bọ́lọ̀ ti fẹ́ kémi àtiwó rínu o nínú ìsìláàmù bó o láti dà lónìí kọ́dà ń lu tá a wà yìí náà ìyẹn ni pé nàìjíríà tá a wà pàtàkì jùlọ nílẹ̀ yorùbá tá à ń séde rẹ̀ tá a fi ń bára wa sọ̀rọ̀ yìí bá a bá wo ẹ̀yìn kọ́dà léyìí tí ó jìnnà lẹ́nu bọ́jú orí tiwa náà ti mọ̀ yìí a lè ka ení èjì pé nǹkan báyìí ò sí nú ẹ̀sìn àwọn kiri yó mùsùlùmí ni wọ́n rí jí wọ́n ń ṣe táwọn náà introduce ẹ̀. nígbà wa ti gbẹ́jú ìjọ Sunday nìkan ni wọ́n máa ṣí ilé ìjọsìn nígbà wọn rí i pé ojoojúmọ́ làwa ń lọ kò síjọ́ táwọn náà fẹ́ máa bá wọn ní nǹkan kan táwọn ó ṣe nísìnyí bó ti rí lánàá nù. kọ́dà ìkómọjáde ọjọ́ mẹ́jọ ọjọ́ méje àwa mùsùlùmí la ní kọ́nà ńgbà tá ń lọ hajj àwọn náà níbẹ̀ bá ń jálá hajj àwa náà máa jẹ́ jp ńgbà tá a wà bá ti bọ́lọ̀ ti fi wà nù bó o la di lónìí gbogbo ń tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn tiwọn òun ló kù táwa náà fi ń bọnú ẹ̀sìn wa o wọ́n ń ṣe nǹkan báyìí ẹ̀já wa náà ò ṣe wọ́n ń ṣe nǹkan báyìí ẹ̀já wa náà ò ṣe èyí ń kọ́ nílànà tọ́lọ̀ ń fi lélẹ̀ fẹ́mi àtiwọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn àgbàlagbà ńlẹ̀ Yorùbá wọn ní ọmọ òní bá pèlè ìyá rẹ̀ ńlẹ̀ kọsàsọdá mùsùlùmí ní jẹ bẹ́ẹ̀ ẹ dákun ẹjẹ àtàparadà níbi ó burú dé lónìí jàmá mùsùlùmí kọ́dọ̀ náà wá àtidá fi ń sọ̀rọ̀ Ọlọ́run àtúnkọsí wọn bẹ́ẹ̀ bá rẹ lòmíì tí ń ṣe wá sí báyìí yọọ ma wá rìn báyìí yọọ ma wá lọbọ yọọ ma lọbọ bí ìgbà táwọn tọ̀hún náà ń ṣe ń lè jọ́sìn wọn àwọn èèyàn bá débi bí wọ́n bá ṣe wá sí tán lónìí ńbo ló ti rí i pé fún àdúrà zero eight zero inna lillahi wa inna ilayhi raji'un. níbi mùsùlùmí bára wọn dénú bí a bára wa dénú ọlọ́mọta sànù wa àmọ́ ẹ dákun ẹ kí jíra yọ wa létí pé bó làwọn tàná ti rí tí wọ́n fi láwọ̀ ní máa lo Gregorian calendar àní lo ọdún kínní táwọn kèfèrí Mẹ́kà ń lò èwo ń tiwa. àtẹ̀jí mọ́ rárá wa létí rẹ̀ léyìí tí ó jìnnà ní nàìjíríà ńlẹ̀ yorùbá yìí ọ̀pọ̀lọpọ̀ ń tí wọ́n rí wa tí wọ́n gbà ah, kíní yìí máa da ẹja wa náà máa ṣe. èé ṣe tó wá dòdì lónìí tó ṣe pé àwọn olókùn tẹ́ ẹ tó ń wò tẹ́ ẹ fi ń sin lọ́hùn yín. bẹ́ẹ̀ bá rí bí àwọn ẹlòmíín bá ti láwọn ṣe àzíkìrí ẹ̀mí ń gbé wọn bí wọ́n ti ń ṣe la ilaha illallah òní sìn bí a ìfilẹ̀ ìfilẹ̀ o ti dé kíní o ti dé nu kí ló dé. wọ́n máa wá mú ẹni tí ń ṣe la ilaha illallah bí aláǹgànná bí a ẹmu wọn dáadáa o bí kíní o bá ti dé sí wọn ta ló dé sí bẹ́ẹ̀ rí lójú ayé ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. ẹjẹ́ àsìnmí tanra wa a lé àwọn tọ̀nù nìní nínú ọlọ́run nínú ètò rẹ̀ àlébá wọn o ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. khairun nasi qarni thumma alladhina yalunahum thumma alladhina yalunahum ó wu ọlọ́run ló nígbà tá ànábì ọ wáyé nu àwọn tó dáa jù làwọn tá ànábì bá gbé tí ń jẹ́ mùsùlùmí gbà náà èé ṣe tẹ́mi ò gbé àwọn èé táwọn ọmọ polo àdúrà èyí táwọn ọmọ fi orin ijó wọn máa fi sin lọ́hùn gbogbo ẹ̀ lọ́dá àwùjọ mùsùlùmí lónìí. àmọ́ nù tí ó yẹ kí ijó rọrin mi àti tí òun ni independence àwa mùsùlùmí pé àwa náà tó tán anílànà fúnra wa tá a tẹ̀lé ẹ̀sìn mi à ń wá wò kọ́ṣe ká wò kọ́ṣe tá a máa wá fi ba ìsìn ọlọ́run ọba jẹ́ ẹ̀rí inú ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ kọ́ min hijrati nabiyyi sallallahu alayhi wa sallam. ẹ inú wa ń dùn bá a ti ń kà á fourteen forty one fourteen forty two now fourteen forty three ọlọ́run ó jẹ́ mi àti wọ́n máa bẹ dáadáa àtúndì ọba wọn ka fourteen forty four àti ìtọ́jú bẹ́ẹ̀ lọ pẹ̀lú ògo ọlọ́run àmọ́ ǹjẹ́ arántí pé bá a ti ń ka yìí àwọn kan kó ku gbogbo gbàtà wa bá ń pé ó di àwọn màláìka ń pé kíni ó ku ó di iye ọdún báyìí tó lò láyé àwọn màláìka ń sọ fún ọ pé ó ku iye báyìí tó lò bàbá yìí pé fọ́ọ̀tì lọ́lọ́run kọ fún ọ níjọ́ bá di thirty three àwọn sọ fún ọ kù seven níjọ́ tó gbé arabia ti ń jọ àwọn tí ọyẹ wọn máa wò wá kọ́ sínú o níjọ́ bá gbé kéèkì ìta tó ń gé pẹ̀lú ọ̀bẹ yagada pé a wọn pé fifty ni àwọn dáàdi pé sixty àwọn màláìkọ́ máa sọ fún ọ pé a níwọ̀n tó yẹ kí márùn ló kù ǹjẹ́ ọba géètì sixty one náà wọn ni àmẹ́rin ló kù inú tó yẹ kí ìjírà nẹ́bí ọ̀rìn mi àti wọlé sí ni pé gbogbo ọjọ́ tó máa nábì adama bá ń ka ọdún mẹ́yẹ ọdún orí rẹ̀ kọ́ máa rántí kó dínkù nù tó ń lò láyé ni o ìpalẹ̀ mọ́ dọwọ́ rẹ̀ o. òun lọ́jọ́ jẹ́ pọ̀kan náà àwọn salafuna salih rahimahumullah náà àwọn àfa àwọn àfa dáadáa tí wọn gbẹ́sẹ̀ kú lórí kí lọ́lọ́run fẹ́ kí là nẹ́bùa Muhammad sallallahu alaihi wasallam pàlàtẹ̀. wọ́n lọ́kàn nù wọ́n pàdé ẹnìkan jọ́ kan wá bíi pé kam tablugu min al-umri ẹ tó ọmọ ọdún mélòó báyìí bàbá ọ̀nà ṣètúnà àmàdá bójú rí wọn yìí ọgọ́tọ̀ ọdún ti kọjá lórí wọn. ẹ ń sọ ọ́ tìyànrà tìyànrà bí wọn náà ti máa ṣe lónìí. àlùfáà yìí wá ń wí fún un pé a ah, mundu ṣètúnà àmàn tamṣi nahwa qabrika tushiku an tasif. Ah, for sixty years ni wọ́n ti ń rìn lọ náà sàárè ó ti fẹ́ débẹ̀ ìrìn téèyàn bá rìn for sixty years yóò bá tán ló pọ̀ fẹ́ débi tí ń lọ ọyẹ kí jẹrọ anabi ọ̀ràn wa létí bàbá ti ń kà á bàbá ti ń kà á especially anabiwa muhammad sallallahu alaihi wa sallam ní èyí tí ó pọ̀jù nù ọjọ́ eré àwọn àlùmọ̀ tèmi láàrin sixty seventy ni díẹ̀ díẹ̀ ni wọ́n kọjá ń bẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run bá sànú yẹn téèyàn dépò yìí kọ́ máa palẹ̀ má kì í àmà kalẹ̀ ìwà ṣe pé at this age kọ́dẹ̀ lomi ń gé kéèkì eighty wọ́n ń gé ninety lónìí pẹ̀lú kọ́dà wọ́n ń jó ẹ dákun ẹja jẹ́ mùsùlùmí bọ́lọ́wọ́n bá ti fẹ́. àpé kéèyàn má dunnú pé mo tún dàgbà sí i àmọ́ létí pé gbogbo ọjọ́ tí wọ́n bá pé ó di àwọn màláìka ń pé kí ni òkú ó àwọn òkú iye báyìí rẹ́kọ́ọ̀dù tí àwọn wọn ò gbé bọ́ọ̀ bá ṣe ń ka sí bẹ́ẹ̀ ni ìrìn àjò rẹ̀ ń dínkù ọlọ́mọta ṣe gbogbo wa ní ẹnìjọ́ mọ̀ntà ń ṣe láyé tá a ṣe ń ta lọ débá lọ́hùn nírọ̀rùn kò sì sí ń téèyàn lọ débá lálìkìyàmà àfikọ́ tẹ̀lé òfin ọlọ́run o àfikọ́ jọmọlẹ́yìn anábùa Muhammad sallallahu alayhi wa sallam inú ẹ̀kọ́ hijira inú àǹfààní hijira anábùa Muhammad sallallahu alayhi wa sallam pàtàkì jùlọ nínú oṣù tá a wà yìí. anabi ní bàbá yọ rọmọdọ́nù kó ń bẹ́ẹ̀ afdọ́nù síyámi síyámi ṣahrullahi ẹni ọba lánìyàn tó lálàáfíà tó lè gba àwẹ̀ anabi ní kò sáwẹ̀ tó dáa tó kọjá àwẹ̀ nu muharram yìí bọ́ ọba ti lágbára mọ́ ni gba gbogbo ẹ̀ yìí oṣù kan pé àyàfóso a sì gbọ́dọ̀ mọ̀ yóò sọ́jọ́ sọlọ tiẹ̀ wá lágbára rárá dákun gbìyànjú lọ́jọ́ díẹ̀ sóni ọjọ́ tá à ń pè lọ́jọ́ Àṣúrà òun ni Yorùbá ń pè ní káyókáyó ìyẹn ni pé ọjọ́ kẹwàá oṣù Muharram òní ni mo lọ́jọ́ kẹrin tí ń túmọ̀ pé pẹ̀lú ògo Ọlọ́run yóò máa jẹ́ pé níjọ́ àlàmísì tí ń bọ̀ òun ni ó jẹ́ déédéé ọjọ́ kẹwàá oṣù Muharram tọdún yìí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n níjọ́ anabi dé gbòòrò Madina anabi rí táwọn Yahudi ń gbààwẹ̀ níjọ́ Ashura ó wá bi wọ́n pé kí ló dé wọ́n níjọ́ yìí lọ́lọ́run la anabi Musa aleyhi salatu wa salam àtàwọn èèyàn rẹ̀ kúrò nù aburú Fir'auna àtàwọn ọ̀tá ẹ̀sìn ìjọ náà faqala nabiyyu sallallahu alayhi wa sallam nahnu awla bi Musa minhum. Musa wa lèèyàn rẹ̀ jẹ́yìn lọ àwa là ń tẹ̀lé ntọ́lọ́n fi ràn nẹ́bí musa yìí jẹ́ pàtì wọn là nẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam kọ́dà wọn sọ pé wàlá in ẹ̀ṣtú ilà kọ́bílín la àsùnmọ́nà tààsẹ̀ bọ́lọ̀mbá ni ma bẹ̀lẹ́lẹ́ mi di ẹ̀mí ànábì ní gbààwẹ̀ ọjọ́ kẹwàá yìí ẹ̀tún wa gba ọjọ́ kẹsàn-án ma ẹ̀ rárá ti à ń wí fúnra wa náà nù mùsùlùmí efẹ́sìn rẹ̀ kọ́pì ẹlòmíì kí tà nẹ́bí fi ní báwọn bá ń gbà ẹjọ́ mẹ́wàá ẹjọ́ kẹwàá péré nìkan káwọ́ gbà o àwọ̀ gbà mẹ́sàn-án àti kíni àti mẹ́wàá sábà fi hàn pé àwa yàtọ̀ ni we are totally independent of others àìsẹ̀ni tí ọmọ wò yẹn pé bá a ti bí mùsùlùmí ti dì lónìí tọ́lọ́wọ́n ọ̀fẹ́ bẹ́ẹ̀ gbogbo ntí wọ́n ń ṣe àwa náà fẹ́ ṣe gbogbo ntí wọ́n ń wù níwà àwa náà fẹ́ wù gbogbo ntí wọ́n ń sọ lọ́rọ̀ àwa náà fẹ́ sọ torí náà ẹ dákun nínú àǹfààní ńláńlá tí ń bẹ fún wa ní oṣù muharram tọ́jà kọ́kọ́ oṣù ọdún hijira yìí onígbà ọba tiẹ̀ lé gba gbogbo àwẹ̀ gbìyànjú ọgbà àwẹ̀ ọjọ́ kẹwàá àtọjọ́ kẹsàn-án tí ọmọ ẹjẹjọ alárùbá àtọjọ́ alamisi eléyìí tí ń bọ̀ yìí anábìlẹ̀ ni ọba gba àwẹ̀ ọjọ́ aṣúra yìí ahtasibu ala Allahi an yukaffira as-sanata allati qabla pẹ̀lú ògo ó fi torí rẹ̀ yóò forí ẹ̀ṣẹ̀ odidi ọdún kan jẹ̀ni náà. ọlọmọsà mójúkó láì fi في wa اللهم انصر من نصر هذا الدين din واقبل اللهم من خذل الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الكفر والكافرين اللهم انصر الداعين إلى كتابك وسنة نبيك محمد صلى الله عليه وسلم في كل مكان اللهم انصرهم على أعدائهم اللهم انصرهم على أعداء الدين إنك على نصرهم لقدير وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين